وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمد الله سبحانه وتصامه ونثني عليه كما ينبغي لعظمته وجلاله ونصفه بما وصف به نفسه أو وصف به أحد أنبيائه ومرسليه ونقول إن الله سبحانه وتعالى أرسل إلينا النبي الأمي صلوات الله وسلامه عليه لألا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لئلا يكون على الله لئلا يكون للناس على الله حجة يوم الفزع الأكبر وقد قال جل جلاله في سورة الملك سائلا الكفار والمنافقين ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير إخوة الإيمان تدبروا هذه الآية إن الله سبحانه وتعالى يستعزئ بالكفار والمنافقين يوم القيامة ويأتي بهذا الاستعزاء على سبيل الاستفهام واستفهام هنا للتوبيخ حتى يعرف القاصي والداني بأن هؤلاء الكفرة الفجرة هم الذين تجاوزوا الحد أيام كانوا في الحياة الدنيا لكن الله سبحانه وتعالى لم يصرح بتكذيبهم بنفسه ولم يصرح ولم يقل هؤلاء يدخلون النار بل يأتي بهذه القضية بمثابة السؤال فقال alam ya'tikum nadhir wa hum bi anfusihim i'tarafu wa aqarru wa shaidu ala anfusihim bi annahum ashabun nar فالله سبحانه وتسامى لم يقل لم يكن جاءكم نذير ولم تصدقوه لا يقول ألم يأتكم نذير ويجيبون بأنفسهم فيقولون بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير فما ما بعد الحق إلا الضلال أشهدهم الله على أنفسهم ألم يأتكم نذير يعني أرسل الله سبحانه وتعالى الأنبياء والمرسلين إلى الناس كافة خلقنا الله سبحانه وتعالى ولم يتركنا عبثا قال أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون لا ما تركناكم عبثا بل بعث الله سبحانه وتسامى في كل أمة رسولا فأقر بذلك في محكم تنزيله فقال هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين سبحانه وتعالى بين لنا في هذه السورة الكريمة وقال بأنه بعث في كل أمة رسولا منهم منهم هذا يعني من ضمن جنسهم من جنسهم لم يرسل الله سبحانه وتعالى جدا إلى الإنس ولا العكس يعني الله سبحانه وتعالى خلق كل شيء وأحسن خلقه وأحسن خلقه أو أحسن خلقه يعني خلق جميع الأشياء وأحسن هذا الخلق إذا أرسل الله جنيا إلى الإنس قد يخافون منه ويقولون إنه ترهبه ويخافون منه لكن قال هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم هذه وظائف هذه وظائف الأنبياء والمرسلين تزكية النفس بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته تلاوة تلاوة عليهم آيات آيات الله ويزكيهم تزكيتهم ويعلمهم الكتاب والحكمة يعني يعلمهم كتاب يعلمهم الكتاب المنزل المنزل عليه ويبين له شرائع الله في ذلك الكتاب والحكمة يعني جميع يعلمهم جميع ما فيه سعاداتهم الدنيوية والأخروية يعني لأجل هذا عندما عندما اقترب أجل الرسول صلى الله عليه وسلم فجمع جميع المسلمين وبين لهم بعد ما قد أخبرهم به سابقا على سبيل التخليص يعني كأنه جاء بخلاصة ما قد جاء به من الرسالة قد عرفنا بأن التلخيص أو الخلاصة يعني تضمن وتشمل جميع ما قد ألقيناه يعني في بداية الدراسة مثلا المعلم القدوة القيس إذا بدأ يدرس الطلبة خلال ساعتين أو ثلاث ساعات وعندما إذا اقترب يعني انتهاء إذا أراد أن يتخلص مع الدرس يعني يأتي بجميع ما قد ألقاه في هذه الساعات في خلال يعني دقائق يسيرة فيسمى هذا خلاصة إن العلماء الخلاصة يعني تلخيص هذا ما يسمى بالصمري يعني في اللغة الإنجليزية يعني جميع ما قد جميع ما قد القيطة على السامعين وتأتي بخلاصته يعني من ضمن يعني خلال دقائق يسيرة دقائق يسيرة وتشمل هذه الخلاصة جميع ما قد ألقيته إليهم إذا كنت يعني القيس كنت كيس من المدرسين والمعلمين وكأن الرسول صلى الله عليه وسلم عن الرسول صلى الله عليه وسلم جاء بخلاصة ما قد أداه من الأمانة لأنه بلغ رسالته وعد الأمانة حتى تركنا نحن أمته على المحجة البيضاء ليل وقنهارية لا يزيق أن إلا هالكم وعندما تخلص صلوات الله وسلم عليه قال هل بلغت؟ قالوا نعم بلغت يا رسول الله قال اللهم اشهد أشهد الله سبحانه وتعالى على هؤلاء السامعين وقال ليبلغ الحاضر الغائب يعني الذي حضر منكم وسمع واستمع وسمع منكم مقالتي فليبلغ الذي لم يكن حاضرا فلأجل هذا هؤلاء الصحابة رضي الله تعالى عنهم أجمعين كانوا يؤدون الأمانات ويبلغون الرسالات بعد وفاته صلوات الله وسلامه عليه حتى أول حتى أول ما قام به أبو بكر الصديق رضي الله تعالى عنه بعد وفاة الرسول يعني الذين ارتدوا فقال أنا أقوم كما كان الرسول يقوم بمثل أو لا آه يعني قضية مسيلمة الكذاب جلنا عرفناها مسيلمة الكذاب الذي ارتد بعد وفاة الرسول ودع النبوة قال إنه, إنه يعني نبي بعد الرسول صلى الله عليه وسلم قاتله أبو بكر لأن الإسلام هذا الإسلام الذي كنا عليه نسأله سبحانه وتعالى أن يوفقنا هذا الإسلام يقاتل يعني جميع ما خالف شرائع الله فالرسول الولاء والبراء لو كان الولاء قال بعض الحكماء لو كان الولاء للأرض ما ترك الرسول مكة لو كان الولاء للنسب ما قاتل الرسول قريشا لو كان الولاء للعائلة ما قاتل الرسول صلى الله عليه وسلم أبا لعب لعنة الله عليه لكن الوراء لكن الولاء والبراء لله سبحانه وتعالى المسلم الحقيقي يحب لله ويكذب لله ويبغض لله ويرضى لله ياخذ لله ويترك لله يمشي لله ويتوقف لله يتكلم لله ويسكت لله هذا هو البراء والولاء فهذا الذي كنا بصدده وهذا أكثر ما يفسد هذا أكثر ما يفسد عقيداتنا الإنسان يقول إنه يريد أن يقاتل من نسبه من تجاوز الحد وقاتل الله ورسوله لكن المسلم الحكيم يعلم أن لا ينفع البلاء والولاء لله إذا يغضب لله ويحب لله ويرضى لله ويبغض لله يترك لله يأخذ لله يتكلم لله يسكت لله ينام لله ويقوم بكل بجميع يعني أشياء لله سبحانه وتعالى لكن هذا ترون جميع الأنبياء والمرسلين يقاتلون أهاليهم لأنهم عرفوا بأن البراء والولاء لله إخوة الإيمان أرجو مني ومنكم أن يكون ولاؤنا وبراؤنا لله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى بين بذلك فقال يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله يعني لا تتركوا مجال لأولادكم وأزواجكم وتجاراتكم أن يصدوا أن أن تصدقوا أشي الأشياء عن الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى ما كان يترككم بل أرسل إليكم من يبين لكم شرائعكم شرائعه ثم ترك هؤلاء الأنبياء والمرسلون العلماء وراءهم فقال صلوات الله وسلامه عليه العلماء ورثة الأنبياء يعني يقومون بما قام به صلوات الله وسلامه عليه أيام كان على قيد الحياة وإذا كان آه، إذا كان الإنسان عالما ربانيا يتمسك على قوله سبحانه وتعالى كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون فهذه الآية جمعنا جميعا فالدارسين والمدرسين الدارسين والمدرسين في ضمن هذه الآية الكريمة نسأل الله السلامة اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الأمور إذا شئت سهلا ربنا عليك توكلنا وإليك عنبنا وإليك المصير اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه وسلم adúpọ̀ الله سبحانه وتعالى aláàtọ̀jẹ́ pé téèyàn bá dúpẹ́ fún yóò hù yẹn ni èèyàn láti dúpẹ́ ni dandan lọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala téèyàn bá dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala yóò hù yẹn ló fi ń jẹ́ ọlọ́hun téèyàn bá dúpẹ́ fún gẹ́gẹ́ bó ṣe pàṣẹ èyí ó jìyà ni téèyàn bá dúpẹ́ fún gẹ́gẹ́ bó ṣe pàṣẹ èyí ó lékún lóore ni pípa aláṣọ yìí pé ma yaf'alu Allahu bi azabikum kí lọ́lọ́run fẹ́ jẹ́ níyà fún in shakartum tẹ́ bá ti ń dúpẹ́ wa amantum tẹ́ sì gbọ́ lọ́ngbọ́ wa kana Allahu shakiran alima ọwọ́ apẹ̀rẹ̀ rẹ̀ ní ọba tó náà tó máa dúpẹ́ pẹ̀rẹ̀ rẹ̀ ní shakiru ọba tí máa dúpẹ́ oore kí lásìkò ti fi ń dúpẹ́ tó bá mọ́lọ̀ ti fi ń dúpẹ́ fáwọn àtàjẹ́dà ẹ̀rí àwọn àfáwọn tí ọmọ tó ń bá sìnkàn tó dùn mọ́ wọn àbíjà máa sìnkàn tó dùn mọ́ àwọn àfọwọ́ ní ah, ọlọ́wọ́ dúpẹ́ fún ọ ọlọ́run dúpẹ́ fún ọ ìtumọ̀ ọlọ́run dúpẹ́ fún ọ ni pé ọlọ́run lé ọkún lóore oore kí lè ṣe fọlọ́ tó dúpẹ́ fún ọ ṣùgbọ́n ọlọ́run subhanahu wa ta'ala ó fẹ́ ká mọ àníyàtà ṣukur pàtàkì the importance of kéèyàn máa dúpẹ́ ọlọ́run gẹ́gẹ́ wá pera rẹ̀ ní ṣáàkìràn ọba tóun náà máa dúpẹ́ wá ní kayfa yashkuru Allah bọ́ọ̀lù ọlọ́run ọba ṣe máa dúpẹ́ wọn ni ìyàzíìdù ìyàzíìdù kò yọ̀wà ń lè ikú lórí dáadáa a jẹ́ wípé aláàdà ló sọ ọ́ fún wa o òun fún wa o òun fún wa o òun wa níyàwó wa o òun wa lọ́mọ o òun wa ládùúgbò o wá dúpẹ́ kí àwọn náà o o tá a bá ti wá dúpẹ́ yóò lé wa kó pé nǹkan òun náà wá ní òun náà tún padà dúpẹ́ fún wa padà ọpẹ́ òun náà wà dúpẹ́ wa yóò lé wa kó lórí oore so ni tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí mùsùlùmí ó yẹ kí mùsùlùmí máa se mọ̀hásábà ni kó máa ṣẹ́ẹ̀kì ara rẹ̀ ah, ké èèyàn máa mọ̀ dájúdájú wàláhì àwọn àfa àmọ́ mọ̀ pé ọ ah, ibi táwọn ti ibì kan báyìí báyìí ó dà àwọn máa yé wọn wọn máa mọ̀ gẹ̀dà rẹ̀ sí pé ọ ah, èmi náà èmi náà mọ̀rọ́lu mọ̀rọ́lu mọ̀rọ́lu nǹkan bí báyìí lọ́nà fi ṣe báyìí ilẹ̀ àwọn afáàfin máa bẹ̀rẹ̀ òtí nǹkan kan bá ṣe wọ́n tó jẹ́ nǹkan tí táwọn èèyàn lè gbọ́ tí wọ́n máa fẹ́ ṣe ẹ̀yẹ kìí ti pé yẹ̀yẹ́ ló máa du àwọn ẹni ọlọ́run àwọn máa dúpẹ́ pé àwọn dúpẹ́ tọ́lọ́run ṣe ní kàfàrà torí pé ọlọ́run ò ní fi kankan ṣe mùsùlùmí àfikọ́ jẹ́ wípé ọlọ́run ṣe ní kàfàrà ni nǹkan kan tọ́lọ́run bá fìyà rẹ̀ jẹ́ láìkè àmọ́ lọ́lọ́run tètè àjálà rẹ̀ fún láyé lórí tètè fìyà ń jẹ́ láyé lọ́lọ́run bá fi lànàbí sálọ́lá sálọ́ ti sọ pé ẹnikẹ́ni tọ́lọ́run bá gba habiba tẹ́ẹ̀hì habiba tẹ́ẹ̀hì ojú méjèèjì ní jẹ́bẹ̀ hadith tó clear ànàbí sọ pé ẹnikẹ́ni tọ́lọ́run bá gba habiba tẹ́ẹ̀hì lọ́rẹ̀ tọ́lọ̀ ń gba ojú rẹ̀ méjèèjì lọ rẹ̀ tí ò ríran tí ọba lọ sọ̀sọ́kúsọ sọ́lọ̀ wọn bá tọ́ da tí ò sì torí rẹ̀ di kèfèrí wọn sọ pé kọ́mẹ́ gbìyànjú pé báyà wọn ni wọ́n gba gíláàsì síbì kan kọ́ lọ gbà á báyà wọn ni àwọn elétò olójú wà bì kan kọ́ lọ àbí wọn ní nǹkan kan bẹ eye drop tẹ́ ẹ̀ máa kan sí i ṣùgbọ́n èyàn ká eye drop sí o èyàn lọ gba gíláàsì sí o èyàn lọ ṣe operation rẹ tọ́lọ̀ ń bá fẹ́ dá ìrìnà padà fún yẹn ní ọ̀dà padà fún yẹn so gbogbo yẹn Islam ò tó bá jẹ́ wípé iye ọ̀sọ́ ẹni ń di kèfèrí kò torí ẹ̀ lọ gbẹ́bọ kò torí ẹ̀ lọ sògùn kò torí ẹ̀ sọ pé àwọn ìyá kan ní dàrú láàmú anábìrin tó bá jíjọ́ gbẹdẹ kìámọ̀ ọlọ́run fún lálùjẹ́ náà gbẹ́rẹ́ pé gbogbo ẹtí ọba kú nílẹ̀ láyé gbogbo ẹtí ò sọ̀rọ̀ láyé gbogbo ẹtí ọ̀gbọ́n láyé tába ti kú tán gbogbo nǹkan lọ́wọ́ dà padà fún ọ. so wọn ò lè lò lálùkì àmọ̀ lọ́wọ́ fi bá a fọ́jú rojọ́ lálùkì àmọ̀ pé kí ló tí ò ṣeun. torí pé ọ̀nà táwọn ọgbà sèmi mo ti ṣe fún ọ ọlọ́run ọba tóbi ó ní kójú ọmọ kù torí afọ́jú tí ò di tí ó ní kójú ọmọ sùn torí adití tí ò fọ́jú tójò bá kù tójò bá kù ẹni tó bá fọ́ lójú tí ò di létí yóò gbọ́ tójò bá sú ẹni tó di létí tí ò fọ́ lójú yóò rí so gbogbo àwọn nǹkan yìí tọ́lọ́ bá ti da nǹkan kan lọ́dún yẹn báyìí nǹkan míì yóò fi rọ́pò tó ń pera rẹ̀ ló déédéé kèé sì parọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yóò dọ̀gbà àwọn èèyàn lójú kó dàgbẹ́ amẹ́ríkà àwọn àpá àti ọ̀nà sọ pé ọlọ́run sọ déédéé kankan wà náà ń déédéé lọ́lọ́run wà náà yìí máa nì èèyàn ò ní ó ń déédéé lọ́lọ́run lóòótọ́ wò ní ti ẹnìkan ni gbé ẹnìkan ni ilé pọ̀ jùlọ yìí ẹnìkan ni ọ̀rọ̀ mọ bí ẹnìkan pọ̀ jùlọ yìí ẹnìkan ni òrò aṣọwọ́ ẹnìkan lásọ pọ̀ jùlọ yìí ẹnìkan ni so inú fi jẹ́ nǹkan àkọ́kọ́ tó yẹ kó ṣáájú fún wa ímẹ́ẹ̀lì ni o wàláì kọ́lọ̀ ń sànú gbogbo wa kó solidify ímẹ́ẹ̀lì wa kó kọ́kọ́ jẹ́ odidi iná káàkọ́ mọ̀ pé lógo èrè àní ímẹ́ẹ̀lì jẹ́ fún wa àríjẹ àríjẹ àrílẹ̀ àrílẹ̀ àrílò àrílò àríntàǹfẹ́ àbáàrí yìí nǹkan kọ̀ gbọ́dọ̀ lọ kọ́kọ́ fara gbá ímẹ́ẹ̀lì wa pé ṣe bó lóun kírun tábàdé ni tóbi á pé oṣù lóun kírun ọlọ́wọ́ á ṣe báyìí fún ọ ó yẹ kó ní táyì dá padà pé àà ìrun tí mò ń kí visa kọ́ lọ́lọ́run òun òbí fún mi kí máa mẹ́mbàjì tó wò fún mi visa admission kan lọ́lọ́lọ́ wò fi fún mi so gbogbo nǹkan ìwọ gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ pé ó jẹ́ odidi inú ẹ̀mí wa ó ṣòro ṣùgbọ́n Ọlọ́run ṣe rọrùn fún wa bíi nìlá kálọ sàdùnwá so adúpẹ́ fún aláàbẹ àlékún òkè Ọlọ́run ìgè Ọlọ́run kọ máa bá ànábì sallallahu alaihi wasallam ẹni tọ́lọ̀ wọn bá ránṣẹ́ tí ó kò sì ṣàbòsí débi wípé ọlọ́wọ́n bá jámọ̀ wípé òun rán ànábì sí wa ànábì yìí ó jíṣẹ́ pé gbogbo ịwọ ànábì bọ́ ọ́lẹ̀ débi pé mbata tánábì ó to tó súnmọ́ ńgbà tánábì ó kú òláyé ànábì pé gbogbo àwọn mùsùlùmí jọ wípé ó tún ó wá ṣe sọ́márì gbogbo títí ń jíṣẹ́ rẹ̀ bọ̀ látijọ́ yìí ọjọ́ náà lágbára pọ̀ o gẹ́gẹ́ ẹni pé tá a bá kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ for two hours three hours tí a bá ní about to round off tọ́ba tásìkò tá a fẹ́ round off ẹ̀kọ́ yẹn á wà á so ìbẹ̀rẹ̀ àárín àti ìgbẹ̀yìn ẹ̀kọ́ yẹn gbogbo sọ́mọ́rì gbogbo tá a ti sọ látàárọ̀ á wà á sọ nínú ìṣẹ́jú kékeré báyìí débi pé tọ́ba nílò àkáyè tí ọ̀bá bá ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ pé sọ́mọ́rì lọ́ba yóò sì mọ gbogbo ibi tọ́rọ̀ yẹn ti ń bọ̀ ńlá débi wá ṣe nígbẹ̀yìn ọ̀rọ̀ ó kìlọ̀ pa ọkọ fúyàwó ìyàwó fọ́kọ ọmọ fóbi òbí fọ́mọ ọ̀rẹ́ sọ̀rẹ́ aládùúgbò eh, bá a ṣe lè ṣe pé bá a ṣe lè ṣe sọ́pọ̀ bá a ṣe lè ṣe sọ́mọ orúkẹ̀ bá a ṣe lè ṣe sẹ́ni tó jù á lọ ẹni tó yàn wá jẹ bá a ṣe lè ṣe ẹni tó yàn jẹ gbogbo ẹ̀ wa parí ẹ̀ láàrin àsìkò kékeré ànábì wa ni ṣé mo jíṣẹ́ pé o ta ló ní béèrè tó béèrè o àwọn èèyàn sunkún lọ rẹpẹtẹ torí wọ́n ti ní pọ́nrọ̀ ọ̀rọ̀ tí ò ní bá wa sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ mọ́ ni ọlọ́ akó gbogbo ọ̀rọ̀ pé ọlọ́run pé ànábì lẹ́dàá pọ̀ ọ sọ̀rọ̀ yẹn tó pé débi pé ẹnìkankan ò rí ẹnìkankan ò sì ní ìbéèrè kankan tó tó fẹ́ béèrè mẹ́tí ẹ̀ ṣe pé ìtìmọ̀ fẹ́ sọ ànábì ti tọ́ọ̀ṣì ẹ̀ ìtìmọ̀ fẹ́ sọ ànábì ti tọ́ọ̀ṣì ẹ̀ torí pọ́lọ̀ lọ́rọ̀ kọ̀ wá sẹ́kùn kankan mọ́ ní ajẹ́tùrù àdá ọ̀rọ̀ tá ànábì sọ láàsì it was on Friday sallallahu alayhi wa sallam tá ànábì sọ̀rọ̀ yẹn tàbí parí gbogbo ẹ̀ débi pé tẹ́lẹ̀ bá ti rò pé èmi ó béèrè kaba yìí o ànábi yọkàn sọ̀rọ̀ já ni èmi ó béèrè kaba ànábi yọkàn sọ̀rọ̀ já ni ànábi tó wá padà wá fàyè lẹ́ẹ̀pẹ́tọ̀ ta ló ní nǹkan tó fẹ́ béèrè ẹbí ní báyìí o torí wípé hàn èyí lè sọ pé a tún padà kójọ mọ́ ẹ̀rí ànábi kò sọ pé àní kójọ mọ́ àbá kójọ nítọ̀ ẹbí mi ní gbogbo tẹ́ bá fẹ́ bí ní báyìí o torí pé èyí lè sọ pé a tún padà kójọ mọ́ tí wàá wà láàrin yìí ìjọ ìlànà ibi sọ pé kùzú mi ní mọ̀nà síkàkùn ẹ wá bàbá ẹ̀ ti ṣáàjì yín lọ mi ah, jẹ̀mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n láwọn lọ ṣáàjì wọn ọ̀rá jìṣe o tánàbí kìlọ̀ pé kùzú mi ní mọ̀nà síkàkùn ẹ wá bàbá ẹ̀ ti ṣáàjì yín lọ mi láàdìrí ìmẹ̀ làálà ni àhújùbádà àmì ìhàdà ìrò pé ṣáàjì mi ìmọ̀ lẹ́yìn ọdún èyí mo fẹ́ ṣe torí náà kùzú mi ní mọ̀nà síkàkùn ẹ wá ẹ wá bàbá ẹ wá gbọ́ bẹ́ẹ̀ ní sáàjì yìí ọ wá parí ọ̀rọ̀ tó ní ní yorùbá nìgil hajjiru lùbọ́ọ̀lì àwọn tí ó wà níbi ìkọ́ sọ báwọn tí ò sí bí o àwọn tí ó wà níbi ìkọ́ sọ báwọn tí ò sí bí o ìsì ájì eléyìí o kùdú ní ìdúmọ̀lẹ̀ sí kàkù àdébí ẹ wá bá ájì yìí lọ́ọ̀mí ọ wá bá bẹ́ẹ̀ sáàjì lọ́ọ̀mí o ìsì ájì kí n ti ájì dé kí n lọ ṣe sábàkà náìtì o kùdú ní ìdúmọ̀lẹ̀ sí kàkù ìsì ájì kí n parí ájì tẹ̀ kí n máa wá jóńjó àràfá o kùdú ní ìdúmọ̀lẹ̀ sí kàkù la'allani la'adini la'allani ahuj bada ami haza anabi ni iye rò pé ń ṣe ájì mi mọ̀lẹ́yìn tọdún yìí torí náà kò bí níbí mọ̀nà síkàkù ẹ wá gbọ́ ẹ wá wò bẹ́ẹ̀ ṣe ájì yìí làdébí wá bẹ̀rẹ̀ bẹ́sẹ̀ lọ Muzdalifa bẹ́sẹ̀ kó Muzdalifa bẹ́sẹ̀ kó larafa bẹ́sẹ̀ kó larafa sẹ́dẹ̀ Muzdalifa bẹ́sẹ̀ kó Muzdalifa sẹ́ padà mìíràn sẹ́ lọ Jamra wọ́n sọkò tán bá dẹ́bi ṣe nàmọ́ Mẹ́kà straight bẹ́ẹ̀ ti sọkò àkọ́kọ́ tán ìjọ àkọ́ tánàbí nàmọ́ mọ́kà straight tọ́lọ sí tàwáfùlì ìfádà ó parí tàwáfùlì ìfádà ilẹ̀ tó gbọdọ̀ òòrùn tó gbọdọ̀ wọ̀ bá mọ́kà ó tún nàmọ́ bí nà straight ìrìkí ẹsẹ̀ rí kéke àrẹ́bí ni bí ẹsẹ̀ náà ṣáájì nu o kìí ṣe ájì ẹsẹ̀ fàájì o kò sí special package inú ájì o torí pé kò sí special kankan kò sí ẹnì kankan tó special ń bẹ ọlọ́run fẹ́ já lọ mọ̀ pé gbogbo wa bákan náà rẹ ṣe rí ànábì parí ẹ̀ ànábì sọ̀rọ̀ ó ṣe gbogbo ẹ̀ tán sallallahu alayhi wa sallam ànábì lọ́lọ́ wa rán sí wa so ànábì wa jẹ́ àmọ̀ nínú ọ̀rọ̀ tó sọ pé albara walwala the love and the hatred albara walwala alwala walbara albara walwala love and hatred hatred and love ànábì wa mú nǹkan méjì jáde pé albara walwala ká hate nǹkan pé mi ò like it tàbí ká fẹ́ràn nǹkan pé mo fẹ́ràn rẹ̀ ànábì ni ẹ má fẹ́ràn kankan jọ lọ́ọ̀ lọ́wọ́ jàmọ́ ibi ọ̀pọ̀lọpọ̀ yẹn ti dárẹ̀ rè alibara wàlúwàlá love and hatred ànábì ni ẹnikẹ́ni tó bá mú ìkankan nù nǹkan méjèèjì yìí tó bá lọ fún nǹkan ní ìyàtọ̀ sọ́nà yóò sòfò ńjọ́ gbé dàkí àmọ́ ni subhanallah yọ̀ọ́ dààmú láyé gẹ yọ̀ọ́ dààmú láyé gẹ ẹ lọ wo bí kálukú náà ti kálukú náà sáré kíyèsí ìgbésí ayé rẹ̀ ibi tóun ti rọra rọra kọ̀yìn síbi táwọn ẹbí náà kọjú sí à ń sọ́fà rẹ̀. iná bí sọ pé èèyàn tí ọlọ́run ọba dá pé nínú ẹ̀sìn yẹn yẹn má débi pọ́ọ̀fù ọmọ kristẹni yọ ọ́ jí ọ́ ẹ̀sìn ọ̀dà gbọ́n ọ lọ. tọ́lá mọ́lá kò sí bẹ́ẹ̀. gbogbo ibi iṣẹ́ kálukú náà ẹ wo owó èlé ẹ ń tọ́gbà tó fi sóríire ẹ̀yin lẹ́yìn rò pé wọ́n sóríire àwọn mọ̀ pé ní ń jó àwọn lábẹ́nu àwọn tẹ́ ń gbowó èlé àwọn kan bẹ ń tètè ń tẹ̀sí yọ àwọn tí wọ́n máa lé kí káàkiri bọ́lọ̀ wọn bá ṣe àwọn gẹgẹ ní kọ́nẹ́tà sí dààmú ìdí ìwà sí kọ́nẹ́tà sí kí wọ́n ló burú nu kórì kò lè change báwo obìnrin ṣe máa dààmú lọ́nu àfi tí wọ́n bá wàlọ́ọ̀ì kìí wà wàlọ́ọ̀ì ó dúdú ọ̀rọ̀ káà gbòdì lára èèyàn ni ṣé báwọn tó ó ti la bí òun ti ṣe pé ọ̀nà mẹ́ta lóbi kọjá láyé rẹ̀ tí ó fi lọ pàdé ọlọ́run bi tí ó fi lọ pàdé ọlọ́run ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run kódà ọlọ́run wá pápẹ́ẹ̀tì nǹkan yẹn débi pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run wá là tóbìnrin ọgbà kọjá o ọlọ́run wá sọ pé gbogbo ẹni kọ̀ọ̀kan tí mo fi ṣe kọ́dínétọ̀ ọ̀nà yìí tí bá obìnrin yìí dáadáa yóò jí láyé yóò jìyà ẹnikẹ́ni tó bá wá àwọn obìnrin yìí dáadáa mẹ́tẹ̀ẹ̀ta tí mo là pé lóbìnrin ọgbà kọjá kò Allah tó wá fi oríire ayé àti tọ̀run ó tún fi síbẹ̀ ọ̀nà àkọ́kọ́ tóbi kọjá ó lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọlọ́run sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí tí àwọn ọmọ obìnrin yín bá lè ráre ẹ̀yin náà ráre láyé ẹ̀ ráre láyé kìámọ̀ tó o o ti bí wàhálà ti wàhálà ti wà lọ́rùn rẹ báwo extraordinary iṣẹ́ ló ṣe torí pé ìgbésí ayé àwọn obìnrin ọlọ́run ló ń jẹ́ kó wà fragile nǹkan tó ìṣẹ́jú tá a dijú àìká yà ayé obìnrin ti bàjẹ́ tọ́ba jọmọ obìnrin ìṣẹ́jú kékeré báyìí náà ni kò pẹ́ rárá sọ ọlọ́run wa ni ẹni tí mo fi ṣe kọ́dínétọ̀ ọmọ obìnrin òun náà ni bàbá rẹ̀ ọlọ́run wa ni gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ bàbá tẹ́ ẹ bí ọmọ obìnrin tẹ́ ẹ bá tilẹ̀ bá mójútó wọn ọlọ́run wa àdẹ́bí bá ń sọ fún ọ gbogbo èyíkéyìí lóyún tó bá bí ọmọ obìnrin tó a bá mójútó ọmọ obìnrin débi pé ó fún lẹ́kọ̀ọ́ tó dáa kò jẹ́ kí nǹkan kan yòyòyìn ayé kan kọ́ tẹ̀ jẹ tó bá fi lè mú ọmọ tó fà fún ọkọ báyìí tọkọ wá wọlé tí ọmọ yẹn tó bá ní pípé lóbìnrin ọlọ́run wà níbi bá ń sọ fún pé àlìjẹ́lẹ̀ tí n bá fi ọ́ sí ní fi irú bàbá bẹ́ẹ̀ sí. ẹ wò gẹ́ àrẹ́bìnrin ẹnikẹ́ni nínú yín tó bá lè ní ọmọ obìnrin ẹyọ kan tó bá lè tọ́ tó wá yege tó fi fà fún ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ anabi ni ana wa huwa ka hatayin fil janna anabi wa mu jama abayna sababati wa wusahu ó wá ọwụwa ìka àfábẹ́lá rẹ̀ àti ìka àárín ó wá papọ̀ báyìí anabi wa ni emi àtẹni bá a siri láti jẹnẹ rẹ which is láti jẹnẹ tí anabi bá wà gbogbo bàbá tó ọmọ rẹ̀ obìnrin tọ́mọ fi wọlé ọkọ ní pípé ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá lónìí kálukú gan mọ̀. pé ah, ah, ọmọ òun ṣe wá jẹ́ kó pé kálukú bàbá náà gbogbo bàbá náà mọ̀ dáadáa tọ́yẹ pé ń dọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá ń dúpẹ́ ni pé asáti ẹ̀dúpẹ́ ta rí nìkan wọ́n lù àwọn náà ò lè halẹ̀ àwọn tí wọ́n máa ẹ̀ máa kẹ́kọ̀ọ́ ń bẹ́ o ọmọbìnrin kan ọlọ lọ fún ọkọ náà ni o làwọn ṣé ìwọ ni àbí wọ́n fẹ́ fọmọ mi fún mi ó lè náà ni ah, ọkọ rẹ̀ ni tó tó kù tó fi jẹ́ pé ilé ìwé obìnrin náà mi ládùúgbò tí mo ti ṣe lára rẹ̀ tí n bá ní ìfẹ́ ọmọ tí n làwọn ò mi fọ ọmọ wọn àwọn ah, o ẹ̀wọ̀n kan so ẹ̀wọ̀n omi tó lọ́wọ́ fi ọ̀rọ̀ yẹn sí gbogbo ẹ wàláì mo fi ọlọ́run búra ntí kálukú fi lè béèrè oore lọ́dọ̀ ọlọ́run ó yípo wa àmọ́ lónìí àbábladéèdì ntí kálukú wa fi lè béèrè oore lọ́dọ̀ ọlọ́run ó yípo wa ṣùgbọ́n kálukú àmọ́ lò sóyún nìdààmú fi pọ̀ tó báyẹn ó lọ́fà pé ẹ ẹ̀ ń ṣàdúrà ṣàdúrà ṣàdúrà àdúrà yẹn ṣe ń tó pọ̀ wàláì ìyá wa aisha lọ gba àdìsí wa látọ̀dọ̀ ànábì pé ànábì sọ pé khairul amal adiwamuhu wa in qalla iṣẹ́ tọ́lọ̀ ń jù tí sì tètè máa ráàyè wọlé sọ́dọ̀ ọlọ́run àdìwá mòwú iná ní sẹ́tọ́jẹ́ wípé èrè òjì ọjà ni wà nǹkan là bó ti wù kó kéré tó. so gbogbo àwọn méjèèmú tó yípo wa tá a ti lè bẹ náà bàbá tó bá mọ̀ kó òun rí bẹ́ẹ̀ ṣe lára ọmọ òun kọ́ wa sọ wípé ìwọ ọlọ́run kọ́ wa dá akọ ọmọ pé ìwọ ọlọ́run wọlé pé lágbájá báyìí ọmọ mi obìnrin mo ṣe wàhálà lórí rẹ̀ tí jí mi fà fọ́kọ́ ní pípé ṣé báyìí fún mi ala àkọ́kọ́ nù ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà kejì òun ni kóbìnrin ó di ìyàwó ọlọ́wà ni mo fi ọkọ sí kọ́dínétọ̀ ọlọ́wà ni gbogbo ọkọ tó bá lè ń bá ìyàwó rẹ̀ kọ́dínétì ayé rẹ̀ débi wípé bọ́lá ń ṣe fún ní agbára mọ́ kò jẹ́ bí ó pa bọ́lá ń ṣe fún lágbára ó sí lọ́rùn torí gbogbo tọrọ bàbá fún yàn kò ní béèrè yàn lọ́yàn olóníkẹ́nìkan fi báàbù kan lé fúyàwó rẹ̀ lóníkẹ́nìkan máa sọ owó yàrá kan tó fìyàwó rẹ̀ sí pẹ̀lú tipátipá tówó bá ti fẹ́ parí bá ti fẹ́ parí báyìí ó wọ wàhálà pé wọ́wọ́ léèkì torí pé kọ̀fẹ́ wọ́n léyàwó òun àtọmọ àwọn jáde ẹnìkan ní ilé sì jùlọ ìtìyàwó sọ pé ilé ibẹ̀ yẹn máa ń dá kó tún mú ọlọ́wọ́ á fi ọkọ ṣe kọ́dínétọ̀ lọ́dẹ̀ kejì tóbi ní ọgbà kọjá pé gbogbo ọkọ tó bá ti lè dúró dáadáa tó jẹ́ pé gbogbo tọ́lọ̀ wọn bá fún bọ́lá bá ti fún tó bó ti fún ma níṣẹ́ ń tọ́jú ìyàwó rẹ̀ sí ma àtàwọn ọmọ rẹ̀ ma yóò sọ ìyá ayé àti tọ̀run so kò sí dààmú fóbìnrin ọ̀nà kẹta tóbìnrin ọgbà kọjá òun ni kó tún di ìyá ọlọ́run gbogbo ọmọ tó bá lè tọ́jú ìyá rẹ̀ èyí ò tiẹ̀ lágbára pọ̀ tọ́lọ́rọ̀ sọ pé jannatukum anabi sọ pé jannatukum tata akidani uma atikum ọ̀nà àti sóríire ayé àti tọrọ ẹ̀yìn ọmọ a ní gìgísẹ̀ àwọn ẹ̀yà yín báyìí. so bá ti lè tọ́jú ìyá rẹ̀ ọmọ yóò láyé àti lálùkì àmọ́ ọmọ kan ń bẹ ìyá rẹ̀ dàgbà débi pé ìyá rẹ̀ ò lè jẹ nǹkan kan àyàfi múùkù múùkù ni bọ́gbọ́ tó máa ń wà ní egu màálù àbí eegun ẹlẹ́yẹ ìní ìyá yẹn máa jẹ níbi tí ìyá yẹn dàgbà dé ọmọ yẹn máa ru ìyá yẹn sínú apẹ̀rẹ̀ báyìí ni gbogbo eegun ara ìyá yẹn ti gbéra wọn mì torí pé bá a ṣe ń dàgbà yìí leegun tí ń bẹ lára wọn ń gbéra wọn mì ìní máa fà tó fi jẹ́ pé tẹ́ ẹ bá wo bí àwọn àgbàlagbà ibi ìgò pàwọn báyìí ẹnẹ jọ̀bọ̀jọ̀bọ̀ bí ò ṣe ni egun wọn egun wọn tí ó ó ọmọ ìwà ọmọ ń gbé ìyá rẹ̀ rù gbogbo ìgbà eegun gbọ́gbọ́ tí ìyá rẹ̀ máa jẹ yìí mùdùmùdù nu eegun tí ìyá rẹ̀ máa jẹ yìí yóò wá lọ ra eegun ẹrẹjọ yóò wá sè é tó fọ yóò wá mú gbọ́gbọ́ ọnu rẹ̀ inú àwọn ọmọ ni ó láyé ànábì yóò wá mú gbọ́gbọ́ rẹ̀ ìyá rẹ̀ tó lè dájẹ́ nu ìyá rẹ̀ ni ó máa ń nu ìyá rẹ̀ báyìí ìjọ wa kú ìyá wa ń sọ̀rọ̀ ọmọ yóò wá gbọ́rọ̀ pé à ah, kí ni mọ́mì mi fẹ́ báyìí ìbànújẹ́ wá bá pé à ah, kí ni mọ́mì mi fẹ́ tẹ́ ń sọ fún mi tí mi gbọ́ báyìí à ah, mọ́mì mi gbọ́ tẹ́ wì ìkánú àwọn àfa àgbà náà wọ́n wá òun lọ́wọ́ ni kí ló dé wàhálà rẹ fún mi mọ́mì mi ni mi wọ́n tọ́jú wọn wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ kẹ́yìn wá gbọ́ àfa àwọn abẹ́lẹ́ ọlọ́run dákun jẹ́ ń gbọ́ ti ìyá yìí ń wí dákun kí n lè tú fọ́ọ̀mù ọmọ yìí ń ṣe wàhálà lórí pé kò fẹ́ kí àwọn sọ́ba àṣetí àwọn ni pé Allahumma ij'al Musa rafiqahu fil janna ọlọ́run dákun ọmọ mi yìí àlìjẹ́lẹ̀ tó bá fi Musa sílẹ̀ ọba bì sí. at the point of death tí a ti fẹ́ kú tí a ti fẹ́ kú ìyá rẹ̀ sì fẹ́ kú èpè níwọ̀n ìní gbogbo ọmọ tí ọba níyà mọ́ ṣé bá gbọ́ ẹ̀sìn yé wọ́n máa ń dùn wọ́n gan-an ṣùgbọ́n ọlọ́wọ́ bá tóbi gan-an gbogbo ọmọ tí àyọ̀ bá ṣe ájì ń dà wọn bẹ̀rẹ̀ ayé ó lè ṣe ájì ńlá dára ó sì bá wọn ó lè ráyọ̀ ọ̀gá lè ṣe ya lè se umra fún yéèyàn gbogbo bàtà àbá lọ tá a bá lọ umra a bá na umra làá lọ ṣe tàwáfù odidi odidi umra se fa pe a lọ mi a umra mo gbogbo ládá tó wà bẹ́ẹ̀ má fún mi mi ya ni ya mi <coughs> ọmọ tí yàrá ń bẹ láyé kó ètè ọ lọ gbogbo òkú tẹ́ ẹ máa o ètò tí ó mú bínú ọlọ́run wá ilẹ̀ máa ṣe ètò ó mú yọ̀nà ọlọ́run wá ẹ̀ lè ṣe. sọ gbogbo àwọn nǹkan ilé àdébí sàlàyé fún sallallahu alaihi wasallam salawatullahi wa salamu alayhi àdébí wa jẹ́ àmọ̀ pé alibara wal wala hatred love and hatred á fẹ́ràn nǹkan àbá kórìíra nǹkan ọlọ́run nìkan lágbọ́dọ̀ fún. àdébí wa sàlàyé rẹ̀ sallallahu wípé ọlọ́run nìkan lágbọ́dọ̀ fún bàbá ti lè nífẹ̀ẹ́ nǹkan torí Allah subhanahu wa ta'ala Allah ṣàánú wa bàbá kórìíra nǹkan torí wa ta'ala Allah wa kódà tá fẹ́ràn nǹkan tí nǹkan yẹn táwọn wá ń bínú wá ń torí pa fẹ́ràn nǹkan yẹn báwọn pé torí ọlọ́run la fi bá kí làwọn èèyàn sọ ó máa kún wa lójú àwọn àmọ́ rọ́ọ̀lù tí ọ̀yẹ́ ká rọlù kí làwọn èèyàn wà sọ báyìí àwọn àrọ́ọ̀lù tí ọ̀yẹ́ ká rọ́ọ̀lù ọlọ́wọ́ bá àtàlẹ́bí sallallahu alaihi àhàkù ayòrùdòhù ẹ̀ńtọ́ yẹ ká satisfy olọ́lọ́wọ́ bá wa torí pé human want is lẹ́lẹ́ sí aráyé lọ́rùn bọ́ ọ bá ṣe nǹkan bó ti wọ̀ dáa tó báwọn kan bá ṣe ń sọ dáa làwọn kan bá sọ pé ọ̀dà so eléyìí wá túmọ̀ àdébíwá ni gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ torí ọlọ́run yìí tẹ́ bá fẹ́ kórìíra ẹ gbọ́dọ̀ kórìíra torí ọlọ́run ìyẹn ló fà tó fi jẹ́ wípé yóò le fún ọkùnrin tó bá gbọ́ ẹ̀sìn yìí tí àwọn rẹ̀ bá sẹ́nu ilé kọ́mọ̀ fún lóúnjẹ yóò le fún torí pé oúnjẹ táwọn rẹ̀ fún ìyàwó àtàwọn ọmọ wa tẹ́lẹ̀ kìí ṣe torí wọn torí ọlọ́run ni torí ọlọ́run la fi fún ìyàwó wa lóúnjẹ torí ọlọ́run la fi fún ọmọ wa lóúnjẹ so tí wọ́n bá ṣẹ̀ wá a lè bá wọn wí oṣù kìí ṣe bẹ́ẹ̀ láti bá wọn wí lọ dóònù sẹ̀rí ọ̀rọ̀ pé méjì ń bẹ̀ wò àwọn afá ìyára wọn mọ̀ ń bẹ̀ pé tóbìnrin ọ̀bá gbọ́ sí èèyàn sá a lè má fún lóúnjẹ àwọn afá kan ni a lè má fún àwọn afá kan ni a lè fún wọ́n sì rẹ́rìí fún méjèèjì ṣùgbọ́n táwọn bá pé méjì báyẹn èyíkéyìí tẹ̀ bá lọ ń bẹ̀ lọ́dà ṣùgbọ́n ànẹ́bì sọ pé òun ànẹ́bì o tọ́rọ̀ bá pé méjì wájú òun èyí tó bá dá ọbẹ̀ lòun máa ń mú jù tó bá dá jù so èmi ìyàwó ò lè sẹ̀mí kí má fún lóúnjẹ ọmọ ò lè sẹ̀mí kí má fún lóúnjẹ ṣùgbọ́n tẹ́yọ̀ bá fún ìyàwó yẹn lóúnjẹ tó bá ṣẹ̀ tó takọ àṣọ náà lára èèyàn èyí ṣẹlẹ́sẹ̀ àwọn àfa ìyára wọn mọ̀ dáadáa lórí ẹ̀ so ṣùgbọ́n tá a fẹ́ lò bẹ́ẹ̀ ó ní wípé gbogbo àwọn nǹkan yìí anábì sàlàyé fún ọ sọlọ́lá ọ̀sọ́lá alùbárà àwọlùwàlà ká fẹ́ràn kan torí tọ́lọ́ọ̀ kápòrì àkàn torí tọ́lọ́ kó wo báyìí àwọn báyìí kó rí pé torí tọ́lọ́ la fẹ́ràn nǹkan yìí so eléyìí máa ń fà tó jẹ́ wípé gbogbo àwa tá a jẹ́ èèyàn àwa àmọ́ torí pé a ti lọ lódì ìdàgbà tí wọ́n lọ lódì yẹn nǹkan náà wá ń gba òdì wá tí nǹkan bá ń gba òdì wá ó wá máa padà wá dá wàhálà sáyé èèyàn gẹ́gẹ́ bíi pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n sallallahu alayhi wa sallam. ànábì sàlàyé fún wa ìkànnì àwọn sàhábà wọ́n ń ja ogun kan pẹ̀lú àwọn kèfèrí báwọn ń jagun yìí ọwọ́ bọ́wọ́ ilé ìbá dùn ọwọ́ náà ń dùn kankan eventually mùsùlùmí yìí padà rí kèfèrí làmọ́lẹ̀ ti dúró lé láyà báyìí ó ti fún lọ́rùn ó fa ọ̀bẹ ẹran kó òun go sẹ́wọ̀n ibi tí ẹni tí wọ́n kì mọ́lẹ̀ tó ti ń jakoró báyìí tó ti ń ta òun fẹ́ jàjàbọ́ pé kó wọ́n sábọ̀ wọ́n sábọ̀ ni o wọ́n kàn tún kẹlẹ̀rẹ̀ sí mùsùlùmí lójú ni ah, ah. gbogbo àwọn etí wò pé ah, ọkùnrin ọwọ́ lágbájá ti ba kèfèrí tẹ́lẹ̀ pé ìpa púpa ni wọ́n pa gbogbo tó wá tún kẹlẹ̀rẹ̀ sí lójú àwọn ẹ̀ tó wá diwọ́ mẹ́rin fún pé tiẹ̀ tiẹ̀ wà bàjẹ́ fẹ́ yẹ́yẹ́ torí pé ẹni yìí wulẹ̀ ti gbá ọmú bẹ́ẹ̀ tó wulẹ̀ ti fẹ́ pa ó tó wá tún kẹlẹ̀rẹ̀ sí lójú jẹ́mọ́ mùsùlùmí kẹ́ kó lórí kèfèrí mi wọ́n kà ọbẹ̀ rẹ̀ bọ́nú àpò ni ó kà ń lo kẹlẹbẹ yẹn lò ní a ah! kẹfẹ́rí nǹkan ti ó ti dì níbi tọ́wọ́ àfẹ́ a tó ń ah, ta lónìí ó wá padà dìde ó wá padà dìde lẹ̀ gba òye wá súnmọ́ kí ló dé ó wá béèrè ṣé ó fẹ́ gún mi tẹ́lẹ̀ kí ló tó fi gún mi ó nígbà mo fẹ́ gún ọ tẹ́lẹ̀ torí ọlọ́run ni mo fẹ́ fi gún ọ pé ọ̀tá pàṣẹ ọlọ́run ẹ wá wá fìjà lọ àwa mùsùlùmí làfijọ́ ń jà ṣùgbọ́n ó ní mo ti fẹ́ gún ọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìtọ́ tó tún tu sí mi lójú

ìtọ́ wa ṣe ẹgbàá rẹ di twenty four bóyá ìkẹ́kẹ́ ló ṣe torí ọlọ́run àti ẹ̀ńdẹ̀lẹ́gba mẹ́fà tẹ́lẹ̀ o ó tún wá ṣe kẹ̀kẹ́ náà tó tọ́jú pé àwa gẹ́gẹ́ ní kẹ́ wá tó wá bí nú á wà á fi kó pé wo o ti á dárò mọ́rọ̀ ẹ bó ṣe wà gbáà lọ káàkiri láàrin kálukú wa báwọn tí bá gbogbo kálukú wa náà ti ń ṣáàtì conscience ẹ̀ báyẹn ah òótọ́ ni nǹkan báyìí ẹ ogun tá à ń ṣe láàrin ara wa torí pé torí ìjọ tiẹ̀ náà nígbà tí ń ṣe kíní tiẹ̀ ẹ̀yà jábà ṣe torí ìjọ tiẹ̀ náà àrọ̀ lóore o àrọ̀ lóore o so kọ̀wá tẹ̀ ṣíṣe nǹkan torí ọlọ́run mọ́ ilé ọ̀pá tó fi jẹ́ wípé tí kálukú bá fẹ́ ṣe nǹkan ṣe yóò yà á máa wá àwọn tí wọ́n mọ̀ ìgbà tó ṣe ilẹ̀ ilé orí o ẹlòmíà bínú tí wọ́n náwó fáwọn àwọn eléré báyìí tí wọ́n bá gbé kámẹ́rà kó bẹ́ẹ̀ lásìkò gbà náà ìtọ́lá ìṣe gẹ́ẹ̀tì yọ dà wọ́n dúró ńgbà kámẹ́rà bá wá padà ní òtò máa ná torí ó fẹ́ kí ẹni wọ́n rí i pé tó bá padà wo ìnáwó pé sórí pé ń jẹ́ ìnáwó yẹn mọ náwó fún ọ torí so those are the little little things pẹ́ẹ́pẹ́ ó ń kó bá ó wa mo sọ kankan pẹ̀lú chairman wa lónìí chairman wa ní bọ́ọ̀dù lè wu chairman bọ́ọ̀dù lè kéwu mò ń wí o kọ́ pé gbogbo gbèsè ayé tèmi ilé kéwú ni tọba gbọ́ chairman tọba gbọ́ president mi president ilé ni mo sọ fún mo ní ẹfẹ ni ọ tèmi ò lè bàjẹ́ ọ̀hún hmm. fà mo ní iye nǹkan ẹyọ kan péré ń bẹ náà pé ìwọ náà bó ṣe máa wù mí káwọn ọmọlé kéwú gbádùn tó láyé ọlọ́run wọlé àníyàn yẹn ṣe nǹkan láì fún mi yóò ṣe ni. mo sọ fún ọ ilé tí mo ilé tọ́lọ̀ kọ́ fún mi tí mo ń gbé ọlọ́mọsàjọ dá fún ìyàwó mi ìyá Ahmed odidi ọdún méje mẹ́jọ ìṣesílẹ̀ lórí tí tí páànù wọn máa gbóná odidi ọdún méje mẹ́jọ mọ kankan lé ní àsìkò bẹ́ẹ̀ ìṣèpáàlú lórí tí èsì ṣe pé mi ò lówó lọ́wọ́. ọmọ kéwù ni gbogbo ìgbésí ayé mi kódà ọlọ́run tó bá ń sànú màmá rẹ̀ débi pé màmá rẹ̀ ó ń gbà ọjọ́ sọ́dà ara ọ̀sẹ̀ bóbìnrin kò máa ń ṣe sílì ilé àmọ́ ẹgbẹ́ náà ìyàwó ni ẹ dákun mùdírù sì mà mí dáadáa wípé mi yìí ṣe ẹni tí obìnrin máa bá pèsè bùkátà ọlọ́run ní n bá ọmọ Buhari èmi màmá gbọ́ bùkátà lórí torí wọ́n ní ẹ dákun ẹ bó tiẹ̀ ṣe páálí mo fẹ́ bá ìyá mọ́sọ́ba tò sórí bí mo ní ìyàwó ní ẹ ẹ mọ́tò. ìtúnṣe láàrin ọdún kan sígbà náà ṣùgbọ́n tí bá ti kẹ́ ilé àwọn ọmọ tó báyìí kì í ṣe sílì sílẹ̀tì ni pé ìfẹ́ kó òun yẹn máa pa wọ́n ọmọbìnrin yẹn dẹ̀ faradà kọ́lọ̀ oje gbogbo tọ́lọ̀ ń ṣe fún lóore ọlọ́run mẹ́jọ orí kankan kọ́ banújẹ́ mbẹ̀ ọlọ́run mẹ́jọ orí kankan nu ọmọ rẹ̀ kó pé sọ́sá dì nìyí tẹ́ rí kẹnu ọmọ èèyàn tẹ́ ẹ sọ́sá mi ọ̀yẹ́jú nù gbogbo ọmọ rẹ̀ ọ̀yẹ́jú sẹ́rí ọ̀rọ̀ ní ọ̀rọ̀ àwàdà dẹ̀mọ́ ẹ pé ẹ ó ní téèyàn máa sọ ìwọ ọlọ́mọ kó ní téèyàn máa sọ àní àlùbárà àní àti àti mo fẹ́ nífẹ̀ẹ́ àti mo fẹ́ kórìíra àní torí ẹ ti mo oyin sì ni kọ́dà kéèyàn ike akàjẹ́mẹ́ ni ìwọ náà jẹ́ maka ìwò lọ kọ́bẹ̀ jẹ́ pépè lọ sẹ́lọ́kọ̀ rẹ tó fẹ́ yàwó tụ ọ. so gbogbo nǹkan kọ̀ọ̀kan wọn bẹ téèyàn bá ti ṣe báyìí wàláì téèyàn bá ti tẹ́mi lọ́rùn kò dùn àmọ́ ọmọ torí rẹ báyìí fún mi máa wọ́n gbọ́ fún tó yàtọ̀ fún mi bí mo ṣe wà yìí yóò dá sí ni kan ni àwọn ọmọ kéwú wọ́n kún mi lẹ́mìí pọ̀ ìfẹ́kọ́ ọmọ kéwú ọ̀rá rẹ̀ gbogbo bí tí bá ti rí tọ́ ọmọ kéwú bá ti rí rẹ̀ báyìí inú mi máa ń bàjẹ́ ni mo máa ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú tà máa rí tí wọ́n máa tọrọ bára káàkiri yẹn pé kí n jẹ́ mọ̀dọ̀ àfáà yìí kí n lọ sọ fún pé tó ọ̀bá ni tọ́jú àwọn ọmọ ìdí àwọn padà báwo tó ni wọ́n ẹ bẹ̀bẹ̀ ìsìláàmù lòdì jẹ́ mọ́ ẹ̀yin náà mọ̀ ọmọ ẹ̀kọ́ sọ́ni kéwú ẹ̀ ní tọ́jú rẹ̀ so ma àbájá àwọn mẹ́ta ẹ̀ lọ́mọ tọrọ bára so ọlọ́run dàpọ̀ gbogbo wa ihun tí gbogbo wa tá ti béèrè orin lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dàpọ̀ mọ́sà fún wa so jẹ́mọ́ alùbárà wà ní wàhálà ẹ wò kan ìfẹ́ àti ọgbọ̀nà jẹ́ so sọ́ńdọ̀ wípé rẹ àtọmọ ọlọ́mọ bá fa wàhálà rẹ wá torí pé ìran wa ni o mọ́tì jẹ̀bi kọ́ wá dá wọn kọ́ dá ẹni tó jẹ ààrẹ lẹ́bi torí pé kèsì rẹ̀ rẹ làwọn fáti wá a gbọ́dọ̀ fi fẹ́rẹ̀ èèyàn òun ni pé ìlú ibi tí wọ́n bá ti bí ni la gbọ́dọ̀ fẹ́ràn káàdé bí òkú torí ti bí tó bá jẹ́ wípé ẹbí ló ṣe ọba àwọn ìran kùrẹ́ṣí jà torí inú ìran kùrẹ́ṣí ló ti jáde ṣùgbọ́n àwọn kùrẹ́ṣí ń kèfèrí ni wọ́n tó jẹ́ wípé fámìlì gẹ́gẹ́ òun ni ọba fi sọ pé ńlá gbọ́dọ̀ nífẹ̀ẹ́ dandan kò yẹ káàdé bí ọba àbúlà àbíjà torí pé ọ̀nkù rẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ẹ̀sìn báyìí ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ọ̀sán àdébí dúró pẹ̀lú pé ọlọ́run lọ́lọ́run àwọn ẹbí rẹ̀ dúró pé òòṣà lọ́lọ́run ó máa dùn ànábì pé àwọn ẹbí rẹ̀ ṣe bẹ́ẹ̀ torí ànábì máa ṣe wàhálà gan lórí àwọn ẹbí rẹ̀ ó máa ṣe wàhálà olóhùn ah, kí káwọn ẹni yóò tiẹ̀ gbà kó tiẹ̀ gbà kó tiẹ̀ gbà kó tiẹ̀ gbà ṣùgbọ́n gbà àwọn ọ̀gbà orí tọ̀ èmi o mo bọ́ pa mo bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ yín o ìtọ́ bá jẹ́ nǹkan tẹ́bí tó lọ́dọ̀ wá pọ̀ á máa ṣe ọlọ́wọ̀ sọ wípé torí pé ẹbí rẹ̀ jẹ́ kèfèrí ẹbí rẹ jẹ christian ẹbí rẹ jẹ ẹlẹ́bọ kó ntọ́ bá jẹ́ nǹkan ẹbí hmm, ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ pé kọ́ ọmọdé ẹbí pọ̀ ọlọ́run papọ̀ dẹbí pọ̀ má jẹ̀bi ọtọwọ́ rẹ bàjẹ́ ṣùgbọ́n báwo bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ó gbọ́dọ̀ compromise ẹ̀sìn ó lè kọ́ obìnrin torí ọlọ́run ó lè dìsúnà ọmọ torí ọlọ́run ó lè kọ́ èèyàn torí ọlọ́run ó sì lè fẹ́rẹ̀ táwọn èèyàn kò lè fẹ́rẹ̀ tó bá jẹ́ pé torí ọlọ́run ni alùpàdé àwọn ìwàlá ká fẹ́rẹ̀ nǹkan ká kórìíra rẹ̀ ọmọ rẹ̀ jẹ́ torí ọlọ́run tí ẹ bá bí kálukú léèrè gbogbo ẹ torí kí ló fi ń tọ́mà rẹ à torí ọjọ́ alẹ́ kí lè jèrè wọn ní òkè sẹ́ni ọlọ́run ẹni tó wá tọ́mà rẹ̀ tán pátápátá tọ́rọ sùkú tọ́rọ gbogbo ẹ̀ tọ́lọ́ wa pasọ́lọ́wọ̀ fẹ́ kó lóò jèrè ni àbọ̀lọ́wọ̀ yóò ṣe bẹ́ẹ̀ ni tó pẹ́ aṣọ kọ́pà wọn fi sí. so ajá yí pé ọlọ́run ò fi pé torí pé à torí ọjọ́ alẹ́ kọ́ bọ̀rọ̀ sínú ẹ̀mí wa bẹ́ẹ̀ jẹ̀mọ́ kọ́ bọ̀rọ̀ sínú ẹ̀mí yín bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ ìtọ́mọ ẹ máa tọ́ nítorí pé ọlọ́run ọba ní tá a bá bímọ ká tọ́ tí ò kọ́kọ́ rẹ̀ jẹ́ pé torí pé báà náà lọ abátàgbà tẹ́lẹ̀ sí ànílé ṣiṣẹ́ mọ́ kó o lè máa mú nǹkan wá. so ọgbọ̀n ìjẹ́ torí ọlọ́run àwọn ìyàwó wa tá à ń tọ́jú ọgbọ̀n ìjẹ́ torí ọlọ́run àwọn sàrà tá a fẹ́ máa ṣe ọgbọ̀n ìjẹ́ torí ọlọ́run ilé ọlọ́run tá a fẹ́ máa náwó sí ọgbọ̀n ìjẹ́ torí ọlọ́run ilé kí ó tá a fẹ́ náwó sí ọgbọ̀n ìjẹ́ torí ọlọ́run gbogbo nǹkan tá a fẹ́ ṣe ọgbọ̀n ìjẹ́ torí Allah subhanahu wa ta'ala tá a bá bínú sí nǹkan kó bá tún ìbínú yẹn wò kó bá pé torí ọlọ́run àfi ń bínú tá a bá dunnú sí nǹkan tá a bá tún ìdùnnú yẹn wò ká bá pé torí ọlọ́run àfi ń dunnú ọlọ́run á ní orin tó ń wọ́n ṣe fúru ẹni bẹ́ẹ̀ padà lẹ́yìn tó bá ń fẹ́ràn àbò ń kórìíra torí tèmi ọlọ́run orin tó ń wọ́n ṣe fún padà orin tó yẹ pé yọ ka gbogbo àwọn tí wọ́n bá jọ́ta rìn láyà ni so ìyọnu ọlọ́run máa yẹ ká wá àbí ìyọnu ayé ìyọnu méjèèjì ò sí ìyọnu tó bá wá ìyọnu ayé tó ọkọ lùbínú ọlọ́run o ò lè rí ìyọnu ayé gẹ́gẹ́ ṣùgbọ́n tó bá wá ìyọnu ọlọ́run tó fi ìyọnu ayé lẹ̀ ìyọnu ọlọ́run tó lọ́ba ti lè yọnu sí ẹ̀ dẹ́ẹ́dẹ́ ni wọn ò bí ayé rẹ̀ ayé ìyọnu sí ọ. àdébì sallallahu alaihi wasallam ó ní tọ́lọ́ bá fẹ́ ṣe nǹkan kan fún yẹn lórí ilẹ̀ yìí ó fẹ́ fi jọba ó fẹ́ fi ṣe chairman ó fẹ́ fi jẹ baálẹ̀ ó fẹ́ fi jẹ mọ́ wàláì sọ́mọ̀ lọ́lọ́run ti kọ́kọ́ parí rẹ̀ ọlọ́run pé jìbìrìlù tọ́jú ọba àwọn màláìkà yóò wà ní ọ̀yà pé gbogbo àwọn mọ̀lẹ́kà jọ ẹ bí èsì pọ̀ tó àwọn mọ̀lẹ́kà pọ̀ gan o tọ́lá wò èkú o báwa ṣe ń pè ó díjọ́ gbèǹdé àlìkìámẹ̀ káwọn tó kú ti wọn o mọ̀lẹ́kà pọ̀ gan o bẹ́tùlù màmúrì ilé ọlọ́run tá à pò yìí yẹn láti tọ́pọ̀ lọ́wọ́ bá ti gbélé yẹn kalẹ̀ seventy thousand mọ̀lẹ́kà ni mọ́pò yẹn lójúmọ́ o èyí tó bá wálẹ̀ kẹ̀kọ̀ wà mẹ́táyé tán o ọbẹ̀ ti pọ̀ tó bẹ́tùlù màmúrì tó bá ti ń ṣe yẹn àwọn àtàwọn mọ̀lẹ́kà lájọ ń kọlu ra o wọ́n wá ládùúgbò yìí ò ní í já ń bẹ̀ yẹn ìgbà tí mo tí mo wà ní tí mo wà ní mọ̀tọ́sán báyìí èmi àti dr abdulsalam dr ahmed abdulsalam ní uch ìka ẹ̀kọ́ wá síbi lẹ́bi ni mo wá wọ ìgbà mo ní dr oní ẹ̀ ah mo ní bá a ṣe ń ṣe yìí tá à ń já gudugudu yìí àwọn èèyàn sì máa lọ ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn náà tí wọ́n lówó láyé o oníbẹ̀ẹ́ ni báwo ni wọ́n wá sílẹ̀ ọ̀pọ̀ ní pé sọ pé mi ò sí lé tàbí ẹ léwọ àfọwọ́n àwọn ti pọ̀ jù mo ní ẹ bá ṣe pọ̀ tó táǹtì ń dún àmọ́ ní ọlọ́run ọlọ́run ò sì lé wa mo wá sọ fún mo ní àkọ́ kéèyàn ó lè ṣerú nǹkan báyìí kó tó wá tọ̀ sọ́dọ̀ ẹnì kankan mọ́jọ́dọ̀ ọlọ́run tó ẹ̀ ní pé kò sí téèyàn jẹ́ láyé tí bá fẹ́rẹ̀ èèyàn torí ọlọ́run ló kù téèyàn bá ní owó ọ̀hún ọlọ́run ló fún ọlọ́pọ̀lọ́dọ̀ ni ọlọ́run ló ní ni ọlá gbogbo ọlá ọlá ọlá ọlá ọlọ́run ló ní gbogbo ẹ̀ máa fún kò sí wàhálà tó lè ṣe mímọ̀ ni ó sì fẹ́yìn mí lówó èmi dẹ̀ lé ìmọ̀ tọ́lọ́ fẹ́ mi ẹ̀yìn kówó tí ń pamọ́ hmm, no problem ẹ̀ máa kó pamọ́ ẹ̀ sápà kọ́ ọ̀lẹ̀ péjọ tẹ́ ẹ bá kúkú ó ṣe owó mọ́ yìí tòró jìjì làá kú kúkú àmọ́jọ́ bẹ́ẹ̀ ànábì wo mú yẹ mẹ́ta wá ju ọlọ́run wọ́n wá bí léèrè ọ̀rọ̀ ó ní wọ́n bí àfáà léèrè ìmọ̀ rẹ̀ bolólòsí. wọ́n bi jagunjagun léèrè bọ́lọ́jà sí wọ́n wà bí olówó léèrè olówó lọ́wọ́ dáràn olówó bí olówó léèrè bọ́lọ́ ti kọ́kọ́ rí iná bọ́lọ́ ti kọ́kọ́ rí owó ìgbà náà wa nà sí wọn ò ní bìyàn pé bọ́lọ́ ti rí mọ̀ torí wọ́n mọ̀ pé ìmọ̀ kéé fún ṣe táwọn èèyàn wulẹ̀ máa wá bẹ́ẹ̀ wá gbogbo ń ilé ìlà àwọn òfin ní àwọn kọmitì tí wọ́n máa bá wà fà fà wàhálà mọ́ṣáláṣí o kí ni ti kọmitì kò sí iṣẹ́ kankan fún kọmitì ju pé bọ́ọ̀bù tó jó yìí ẹ̀rà mi pààrọ̀ ẹja tọmọsáàsì ìkó ẹja kò sí ó ti tán iṣẹ́ kọmitì èsè kẹyìn àfa ọ̀yàmọ́ bì wàá rò ó wàá rò tẹnu rẹ ẹ̀wẹ̀ ọlọ́kọ́ sànú náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àfa àlọ́fà náà kí ni kọmitì ọ̀gọ́ pé òun jẹ yóò náà bóun ó ṣe pè mí pé máa bọ̀ kẹ́ ṣe sí fáàrí tí pípé kéèyàn máa ń tọ́lọ̀ wọn bá gbé fún ni náà bóun ni kọ́mítì ó ṣe pè mí pé kí n wá rojọ́ ta ni ó hẹ́ẹ̀dì kọ́mítì hùn bàbá ń sọ̀rọ̀ mímọ̀ so inú ọ̀rọ̀ mímọ̀ sí pé kẹ́ ẹ sẹ́rí ìròrí tèmi ìròrí wo ni ìròrí ẹ níbi ọ̀rọ̀ ẹ̀sìn tó ti ní procedure tó ti ní ń ta ni pé ẹ̀rí rè ẹ̀ka ní ìròrí jẹ tábàbọ́ọ̀lù ọ̀rọ̀ ayé onímúròrí wa so gbogbo àwọn nǹkan yẹn ẹ̀sìn ẹ̀sìn ń tẹ̀yàn máa dọ́gbẹ́ sí mo bi àwọn kan léèrè mo sọ fún wọn wípé gbogbo wa la wà yìí nígbà mo fún máa ní àwọn nígbà gbogbo wa dé airport tá a bá mọ̀ mọ̀ rí báyìí pé pléènì tá a fẹ́ gùn àmọ́kà yìí wọ́n bá gbé lánà síwájú ní ńlá tí wọ́n sọ fún pé tó fẹ́ wa yìí o lánà ni ó tẹ̀tẹ̀ ń kọ́ ni o sáwọ̀ pé ẹ̀yin lára oníyàn ẹ̀bẹ̀ lọ́ọ̀ dáadáa o ọlọ́wọ́ jẹ gúnlẹ̀ dáadáa ṣùgbọ́n pilot tó fẹ́ wa bàálù yìí lọ mọ́kà lánàá ni o ń tẹ̀tẹ̀ ń kọ́ bí ó ti pilot ni o ta ni oògùn gbogbo wọn sọ pé wọn ò gbé mọ́kà fún bẹ́ẹ̀ àwọn ọlọ́dún tí ń bọ̀ yìí tí iná bá ń ṣe pàrọ̀rọ̀rọ̀rọ̀ ní ìsìn kò sí ẹnìkan tí ó jáde nínú wa pé láìfù àyà òun fẹ́ mú wọn máa pin mẹ́ta ni àyà ẹ̀kọ́ ẹ wá jọ́dọ̀ rẹ̀ sìn ẹ̀rí àwọn èèyàn tiẹ̀ máa pa mí ẹ wá ti tó bá ní sìn ìmáàmù pa ìṣẹ́jú méjì ìmáàmù pa ìṣẹ́jú mẹ́ta ẹ̀ka ẹ̀rẹ́ nìkan ẹ̀ka borí mi báyìí ni káwọ́dọ̀ yá a máa ṣàṣeyé lórí mi báyìí ṣẹ́ yáyáyámáyáńdà sẹ́nu yámáyámá níbi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́nu sẹ́nu yámáyámá ẹ̀yà àwọn ẹ̀rọ àmọ́tẹ́ kí ni ó lẹ́bẹ̀ bọ́bẹ̀ èdè yìí náà bà bọ́bẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe à ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn wọ́n fẹ́ àdírẹ́sì ẹnìkan wọ́n wá kọ san san lẹ́nu wọ́n wá kọ san wọ́n wá fi sínú bírákẹ́tì mo ní kò ní gba lẹ́tà yẹn yìí because kì í ṣe ni doctorate tó bá jẹ́ doctorate tí wọ́n bá fẹ́ kọ́ dí àrùn rẹ̀ wọ́n gbọ́dọ̀ fi sínú bírákẹ́tì pé doctor rẹ̀ ń sẹ́wọ̀n ẹni tó dé ni dí àrùn àwọn olóṣèlú ni ẹ náà wọ́n gbà ọlọ́run ṣe ibẹ̀ náà láwà tí fi fi rẹ́sẹ̀ ibẹ̀ náà ló ti dá padà wọn náà sọ fún ẹ máa àwọn àwọn ọlọ́mọwé òun gan nǹkan kékeré bá àwọn oníkèsè táwọn oní wọn kà fa ìlà síbi abẹ́ kínní náà ni wọn kà dá padà ni mo dẹ̀ wà ń bẹ̀ ni sáànù ọ̀gbà o kọ̀ wá fẹ́ sọ pé èmi gbà kí náà sọ fún gbà ẹ ọ̀rọ̀ sàgbà ni mo lọ bẹ́ẹ̀ wọ́n á ní wà láàrin ìtọ́ ni torí torí nǹkan kan sì kọ́ torí pé mo jẹ́ àfa àfojúdi ti pọ̀ jù fáfá lọ́dọ̀ àwọn èèyàn àfojúdi ti pọ̀ jù ẹni tó bá rẹ̀ ń lọ sùkúl lọ́wọ́ kò tí parí mẹ́sìn ó ti mọ̀ pé dókítà ẹni tó bá rẹ̀ ń ṣe lọ́ọ̀ lọ́wọ́ kò tí parí lọ́ọ̀ ó ti rẹ̀ lọ́ọ̀yà ni àfa àbá àka ogun kéwulẹ̀ ayé ìtàn Bàṣírù sọ́láyà àfa mẹ́ni ọmọ ṣe ṣàdá ń dé ní ojú akọ́wọ́ ti bí àwọn àtijọ́ rẹ̀ ìní òòjọ́ pọ̀lọpọ̀ òkú òlójú kan náà tẹ́gbọ́ọ̀gùn náà ní kálukú ṣeṣeṣeṣeṣeṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń fọlẹ́ wọn bà kí lóògùn lè sọ ọ́ di nígbà tó ti rọ́ọ̀lù tí ọ̀yọ́ rọ́ọ̀lù ìyẹn ká kéwọ́ ti ka pọ̀ láti ka tíra ti ṣe rí ẹ̀ àti pẹ̀lú ìmáàmù ó lè fún un àti pẹ̀lú àbá ó lè fún un àti pẹ̀lú gbogbo ẹ̀ bàṣírù ni fàtáì ni kò tẹ̀ tó ní bàbùdù sí ọlọ́wà lẹ́yìn mẹ̀lẹ́ta ẹ máa yọ gbogbo orin sí mẹ́lẹ́ àti ẹ̀ náà gbogbo ntọ tó náà ó rí báyìí tí ó máa dùn máa nú ẹ máa ẹ máa dangrèdì ẹ èyàn ṣe dangrèdì ọmọ tó lọ lékè tó rí jáde wà láì ó ṣòro so ọlọ́run jẹ́ ọ̀dà fún gbogbo wa ẹrú ọlọ́run kan bẹ́ẹ̀ ń bí Muhammadu Qasim Bọ́lárìnwá ọmọ mi dáadáa ni tó ti pẹ́ ọlọ́run wa ni kó o ti ṣoríire kọ́lọ́ mọ́jọ sórí bú ọmọ dáadáa wa ni ó wá wá bíi ní Sunday tó lọ ó wá rí iṣẹ́ ọlọ́run tó lọ ní hostel àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ kan wá ló ń fẹ́ ṣe birthday ṣé Ireland àbí London bóyá UK ọ̀rẹ́ rẹ̀ wá ló ń fẹ́ ṣe birthday UK àwọn ṣe kékeré kan ní ọ máa ṣe tó tó bá wọn wọn ń kọ́ sẹ́ẹ̀lì kan fáwọn ọmọ kéwù kan ní mọ́ṣáláṣí ibì kan owó rẹ́sẹ́ kó wọn ra símẹ́ǹtì dábẹ́ ó ti kówó yẹn wá ó ti wá ra símẹ́ǹtì dábẹ́ àti sàlá ọ̀pọ̀ ló tún lè. ẹnu ṣe bọ́lá ń sọ ní kùrọ̀ àlàdínà yẹ́bù kàlùnà wàyàmùrùnà nẹ́sàbìlì bùkúlì ọlọ́lá àwọn kan bẹ́ẹ̀ wọ́n ti gba méjọ jẹnẹra ní olórí ibú ọlọ́run àdébí wa ni ọlọ́run ju èrò fún mi ó ní àlàbí rẹ̀ yábò kàlù nà àwọn gẹ́gẹ́ àrùn níà wáyà àmúrù mẹ́ta bìlìbùkúlì wọ́n kò wá máa kọ́ ẹlòmíì kò tó sàrún èpè lẹ́lòmíì ọ̀sẹ̀ bá ń pé owó tó yẹ kókó lọ mọ amusement park lásọ bá àwọn ẹ̀ lè sọ sí aláwọ̀ ìwọ́n tó lánìyàn dáadáa kọ́ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún wọn náà ìyá ti tó tó náà máa sọ ní ìsinyìí àwọn ilé kéwùtì ọ̀sán máa tiẹ̀ ń bẹ̀ òun wà ní London ọwá ní sìmẹ́ǹtì kò ní ìdíkò obìnrin pápó báàgì mélòó wàhálà ló kó rẹ sí èèyàn bá máa ìlàjà kó báàgì déédéé ntọ́lọ̀ ń bá fún yẹn lèyẹn máa fi ṣe sàárà bẹ́ẹ̀ yẹn ṣe ṣe sàárà tó kọ́ lọ́wọ́ ṣe gbà bẹ́ẹ̀ ni ó ṣe bí sàárà ṣe tó kọ́ ni ó dìtà ní bọ́lọ́wọ́ ṣe gbà àníyàn tẹ́ni fi ṣe ni bọ́lá nàbí Sulaiman alayhi salatu ó dé lu ibìkan àwọn nǹkan lálẹ́ wọ́n fi ń pàdé rẹ̀ ẹlẹ́sìn oníkẹ́tẹ́kẹ́tẹ́ ọ bàbá kò ní nǹkan kan jọ bàbá bíi ọ wá ní ah, ya wèrè o lójú ẹsẹ̀ lọ́wọ́ ti pinnu rẹ̀ ń bàjẹ́ mọ̀lẹ́kà sí Sulaiman gbogbo kó ọ bó ṣe dùn mọ́nú tó àwọn kó ọ èmi náà mo ṣe fún ọ o ẹnìkan tẹ́ńdé ọ̀fẹ́ fún ọ ní nǹkan èmi ní ìfúnni tí ó fún ọ o ọkà bàbá tètè ya béèrè báyìí oko dònú nnukwu gbọ́dọ̀ bàbá àdójẹ fún bí o ọ mẹńtọ ọbànújẹ́ tí lóye fi ń bàjẹ́. ànábì sọ̀rọ̀ ara ni ẹ dákun ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run àwọn ànábì ọlọ́run sì fẹ́ dárẹ̀ torí wọn bọ̀ tó bá lọ́ọ́ bá lọ́wọ́ jẹ́ ẹ̀yà mi èyí rẹ̀ ni ẹ dákun gbogbo òun àwọn èèyàn ní bí wọ́n ta bàbá báwo kí láwọn fẹ́ fi ṣe gẹ̀gẹ̀ lé àgbẹ̀ inú rẹ̀ dùn ó ní bọ́lá làwọn bàbá ah àdébísọ̀ náà ní kọ́mọ̀ gbogbo kò gẹ̀gẹ̀ lọ́gbà fún rẹ̀ báyìí ẹ dàbí ẹ dàbí àwọn ọmọ fẹ́ gbọ́ ní káì èmi nígbà fúnra mi ẹ mọ túmọ̀ ẹ̀ lọ́ba gbà inú àgbẹ̀ bá dùn ó feel important Sulemani wa kú ọwọ́ ni gba méjì padà máa kó lọ ibẹ̀ ló ti dolo líle ìjọ náà làṣẹ dùn pé téèyàn bá mú ọkà bàbá kóró kàbáyé tó bá kì í bọlẹ̀ yóò wá yọ igi lára igi kan yóò wá yọ siri tọpọ, lára siri kan ẹ wá ka hundred ọmọ so ẹni yẹn ọlọ́run bá sí dáadáa fún ó wá ní fún ìmáàmù náà lówó ṣùgbọ́n màá ní transfer yẹn sí mi nítorí kọ́ ọmọ àwọn mi òun ṣùgbọ́n ọlọ́run jẹ nínú àwọn o gbogbo kálukú ara ọlọ́run jẹ lálùbáríkà àwọn ẹ̀dá wà ń bì ló ń jẹ àwọn àwọn náà lójókòó iṣẹ́ àmàlú wọn ẹja sàánú wọn ọlọ́run there is ability in disability bó ṣe máa wá nìyẹn mo dẹ̀ láìkí máàlù yìí wọ́n ní wọ́n tàn wọ́n tàn wọ́n pé kó wọ́n di kírísítẹ́nì ó ní àwọn ò lè di kírísítẹ́nì ńlá wọn lọ bí o àwọn yà máa mánéjì náà mi tí wọ́n bá di kírísítẹ́nì náà wọ́n ó jìyà ni o kì í ṣe pé sáìsì wọn bẹ lọ́dọ̀ ọlọ́run kò sí ń tó òpó ìyà tí ò sáìsì ìyà rẹ lọ́dọ̀ ọlọ́run so àwọn yẹn kú oríire sínú gbogbo bí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn pé tá a bá bá pé muslim ẹ má tètè máa yọ̀ ẹ fún wọ́n pariwo ayéfẹ́lẹ́ ti di mùsùlùmí ó padà ń debunk ẹ̀ ìsìlámù lè yọ àmọ́ debunk ta la ayéfẹ́lẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìsìlámù tí ọmọ tẹ ìsìlámù tó ekú ebó ní sáìsì tí ọmọ sàrí máa dunu ẹ ẹ awúrẹ́wà di mùsùlùmí tọ́ba di mùsùlùmí ó dì fún pé kò fẹ́ sórí ibú ìdí mùsùlùmí ayéfẹ́lẹ́ ni ọ̀hà ní kí ìsìlámù ọmọ jẹ́ ìsìlámù mọ́ àìjẹ́ mùsùlùmí ayéfẹ́lẹ́ ni ọ̀hà ní kí ìsìlámù ọmọ jẹ́ ìsìlámù mọ́ gbogbo wa yà nípa ní pẹpẹ tá a fẹ́ ṣe àwọn abẹgbẹ́ la nídìí ìsìlámù ìsìlámù kan ló nídìí wa so gbogbo fáàlì ìyá tí kálukú máa ń ṣe torí pé ẹlòmíràn èsì ní kírun mọ́ à ọlọ́run ní lè jó kí mọ́ ká lè fọ́ọ̀sì ẹ̀ lálùkì àmọ́ ṣé báwọn kọ̀ọ̀bẹ sáánú ọlọ́fin ọjọ́ mùsùlùmí àánú ọlọ́run fi lé wa bá tá a jẹ́ mùsùlùmí ọlọ́mọdé orí ibú ọba wa so ẹ bá ràn wọ́n lọ́wọ́ ẹ dákun tábà ti kírun bùṣe ètò wa parí ẹ̀ o ní pé ọjọ́ Sunday on the nine uh, on the six àbí ọjọ́ Sunday on the six àwọn ọmọ ilé ike wambi tẹ́ parí level kan tẹ́ fẹ́ bọ́ level míì wọ́n pò ní ìdáyí lower level wọ́n fẹ́ bọ́ sí ìdádí upper level àwọn tẹ́ pò ní upper level ìdádí wọ́n fẹ́ bọ́ sí sanawi advanced level wọ́n fẹ́ ṣe convocation wọn gbogbo yẹn la wá pè gbogbo yẹn la pè this is general invitation ṣàfihàn àwọn fẹsẹ̀ yẹn ní ìjọ ní ìpè yìí eléyìí general invitation ni ọba àwọn abẹ kan ọmọ oúnjẹ jẹ wọn a máa pariwo ìsìlámù kí pé ọ lọ sàárẹ àwọn oúnjẹ jẹ bẹ́ẹ̀ àwọn oúnjẹ la ní ọwọ́ àjẹ wá náwó la wí fún ọ ọlọ́run dákun ọjọ́ náà ọlọ́run ṣe lọ́jọ́ àlùbáríkà gbogbo àwọn ọmọ náà tí wọ́n á lè farada from a level to the higher world ọlọ́run dákun mẹ́jẹ̀ káwọn ọmọ náà ráre láyé àtìmọ́ kéwú àtìmọ̀wé bàbá baálẹ̀ ní kí n tọrọ fún ọ jẹ́ káwọn ọmọ náà kí ó kójọ fún wọn káwọn ọmọ náà kó wọ́n jẹ́ ọ̀gáǹdì kéwú kó gbogbo bí bá ti wá kéwú kàwé ọ̀ǹtó ọlọ́run bá a sọjọ́ náà lọ́jọ́ ọ̀dùnnú ọjọ́ ayọ̀ ọjọ́ gbogbo tí kálukú bá wá ní wa tá a fi gbàlejò àwọn èèyàn jọ́nà báàgì rẹ̀ sì o drinks ní o gbogbo nǹkan tó bá ní èmi ọba tẹ́ǹtì àfẹ tẹ́ǹtì àwọn tẹ́ǹtì tó yẹ pé tí dúró o tẹ́ǹtì gidi gbogbo ẹ̀ aga tó dá bá ní tó fẹ́ gbà bóòsì ní máa ń الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله